ọjọ́ kejì lọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ ọdún 2001 kó tó di pé wọ́n dá àwọn ilé ẹ̀kọ́ girama millennium sílẹ̀ gómìnà bọ́lá ahmed tinubu taari àwọn dísáìnì lóríṣiríṣi èyí tí ó ṣe ìfilọ́lẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tuntun millennium wọ̀nyí àbíbátò magaji senior secondary agege bọ́lá ìgè millennium senior secondary school ajérọ̀mí àti the millennium senior secondary ẹgbẹ́dá babs one millennium secondary òjòdú àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí ni wọ́n kọ́ tó sì ṣèfilọ́lẹ̀ wọn láàrin sáà àkọ́kọ́ rẹ̀ lọ́fíìsì tí wọ́n tún ṣe àwọn àtúnṣe ilé ẹ̀kọ́ ti tẹ́lẹ̀. Thank you.